كاسر من الظل يرفعون تصلي صلاة دائما متواصلا على أحمد ذي الفضل والنور يسطعون وأستغفر ربي من الذنب كله بتوبة عبد ناصح يتضرع إلهي إلهي ترى حالي وفقري وفاقتي وأنت مناجاة بحبي قد تسمعون وأنت مناجاة بحبي قد تسمعون لا إله قد يبتغي وقد فمن ذا الذي عرفوا سواك فيسفرون فمن ذا الذي أرجو سواك فيدفعون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد سيدي ولد آدم أجمعين وعلى آله وصحابته أجمعين أما بعد الحمد لله رب العالمين adúpẹ́ fún olúwa wa jẹ́mọ́ ìdá dúpẹ́ fọ́lọ̀ ọba ọlá nínú àwọn àmì pé àwẹ̀ ń gbóyàn oníkáníkó dúpẹ́ fọ́lọ̀ ọkọ́ wà lè wí sókè ẹjá dúpẹ́ fọ́lọ̀ ẹ̀ṣẹ̀wọ̀n àbádàdà torí ṣe rí bí àwẹ̀ bá ń gbóyàn náà ọlọ́run fi ń fọ̀ wá mọ́ni nínú àwọn oríṣiríṣi ìdọ̀tí èyí tó wà lára wa tí wọ́n bá lẹ́yìn lọ́sípítù tí wọ́n bá fún lábẹ́rẹ́ kò sí ẹni tí abẹ́rẹ́ máa ń dùn mọ́ ò nínú kó fara mọ́ pé ẹjá àtìbọ̀ pé ìfẹ́ wo bẹ̀ abẹ́rẹ́ náà ni ó kí ọ̀rẹ́ o àbíkọ́ ẹ pé kọjọ́ wọn kékeré ní kọ́ ti máa kígbe pé wọ́n fẹ́ gún mi o ṣùgbọ́n tábẹ́rẹ̀ ẹ bá wọ̀ lára ǹjẹ́ ara rẹ̀ ó yá àbí òní yájọ máa wà eléyìí fi yé wa pé gbogbo tọ́lọ̀ ń ṣe fún wa yìí kálíbà mọ́kù níbi àwọn ìṣẹ̀lẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní máa ń sọ́mà ramadana imanan wa ihtisaban. غفر له ما تقدم من ذنبه gbogbo ẹni tí ó bá gba àwẹ̀ Ramadan tó nígbàgbọ́ sọ́nà ọba Allah pé Ọlọ́run ló ní kó gbà á tó sì gbà á nítorí Ọlọ́run tí ó ṣe pé torí pé tí wọ́n bá bú mi tó wá ń retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run fúnra ẹ̀ nìkan tí ó ṣe gbọ́dọ̀ èèyàn kan ní ti ń retí rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ yìí tí ò jẹ́ kó níwájú Ọlọ́run gbé látijọ́ Ọlọ́run òfin méjì ẹ̀ṣẹ̀ burú fún wa púpọ̀ tẹ́yìn bá kó ẹ̀ṣẹ̀ jọ tó bá ń lélé ayé gan ọwọ́ rẹ̀ ò ní ìbà bẹ́ẹ̀ lànàbì ti wí sallallahu alayhi wa sallam thumma dhakara ar-rajula yutilu as-safara ash-sha'atha aghbara يمد يديه الى السماء يقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه فأنا يستجاب له Ànábì sọ dáadáa ọlọ́lọ́run pa àwọn mùsùlùmí láṣẹ a máa jẹ dáadáa in tó pa àwọn ànábì láṣẹ náà ló pa àwọn náà láṣẹ rẹ̀. Ọlọ́run pa àwọn ànábì láṣẹ pé ẹ máa jẹ dáadáa yáyọ قال وقال الله يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا اما جن تودا كسما ششرا ان تو ان فوا النبي نا لو وي فún àwa tá din sanabi na Ọlọ́run sọ pa wá na ya ayu annasu kulu min at-tayyibat wa amalu salih ẹ máa jẹ dáadáa tesi ma si dáadáa ibi tó na mi ti wá ń ṣàlàyé ti gbọ́ ẹ fi ọkùnrin nǹkan tó yẹ pé ojú ọ̀nà gbígbàdúrà ní rìn torí tí ń ṣe yẹn àmì pọ́lọ̀ fi sàánú rẹ̀ ni gbogbo ẹni bá rìnrìn àjò tó bá wá bẹ lórí ìrìn àjò yẹn àdéhùn ní pọ́lọ̀ gbàdúrà nínú ibi tí máa yára kádùá tètè ní kí ẹ máa bẹ nírìn àjò ọ̀pọ̀lọpọ̀ sì máa ń gbàgbéra ń ẹ̀ẹ́dì kan wàhálà pọ̀ ní traveling yìí ni téèyàn ó fi wá dé káwọn ní ìjẹ́ rántí ẹtì rántí ṣàdúrà fúnra yín gan dégbòdégbò ẹlòmíín wá ní láàyè ó tọ́ àmọ́ rántí mo ń fi lè tara mi jí mo sì ń ta ẹ̀yin tẹ́ ń bẹ pẹ̀lú mi náà jí pé tọ́ wọ́n gbàgbé ojú ọ̀nà àgbàdua lọ́wọ́ ṣùgbọ́n bó ti wá wà lójú ọ̀nà àgbàdua yẹn tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ẹni tí ń gbààwẹ̀ ṣùgbọ́n ẹni yìí mọ́tò ẹ̀mú haram in tí ń jẹ sẹ́nu rẹ̀ haramu malbasuhu haram in tí ń wọ̀ sẹ́wọ̀n rẹ̀ haramu ni kò tí ì tán wà wúdìyà fi haram gbogbo gbésí ayé rẹ̀ látòkèdélẹ̀ ìtọ́nà ń kọ̀ nífi nífi ń gbé àwọn asọ̀pẹ́ èdè yìí wá náwó sọlọ́ngbé ọlọ́run ṣàánú mi ṣàánú mi mo fẹ́ kọ́lé ṣàánú mi mo fẹ́ ra mọ́tò sàánú ni mo fẹ́ pàṣẹ exam mi ànábì ni èyí náà ẹ̀ bàbá ní kí ọmọ má débì kan ọmọ wa ní wòós bàbá bí tó ní má dé o ó lọ síbẹ̀ bàbá wa ní pé tọ fúdì tó bí yẹn ìní fún ẹ ní tó yẹ kí n fún ọ ah, láti ṣe ọgbẹ́ iná mi bá gbọrọ sí mi èmi náà fún ẹ ní nígbà táwa bá lè ṣerú yẹn ọlọ́run ló wá lẹ́tọ̀ọ́ sí jùlọ ọlọ́run wá lẹ́ni tí ń rí ọ̀nà tí ìfẹ́ tí ò sì fẹ́ fọ̀nà yẹn lẹ̀ ọ yàtọ̀ sẹ́ni tó ṣe tí ọ̀dà tó wá ní ọlọ́run mo dé mo túbà ìmọ̀ pé kò dáa ọ̀lá ìdí ẹ̀ bá túbà ọlọ́run ọgbà ṣùgbọ́n lè ní pé òun máa mutí o òun máa jalè o òun máa gba rìbá o tẹ́tẹ́ òun ò ní filẹ̀ ṣùgbọ́n lọ́run òun gbọ́dọ̀ lówó ọlọ́run níbo fa àná. bóyá láti gbàdúrà rú yìí ó kọ́kọ́ fi ń dání ọmọ lẹ na tó bá wá fi ilẹ̀ tán ọlọ́run ọba Allah yóò wà gbàdúrà wọn ọlọ́run wá òpin yìíhun ó lè máa pẹ́ lòmíì ṣe sùúrù sí wa torí kó fẹ́ sànú wa òun náà ni pé ká máa gbàwẹ̀ wàláhì bá ti ń ọmọ bá kò ní fi já kò ní mutí tó mutí kí ọmọ náà wọn ah, tó wáyé pé oníṣìí náà ni yóò ní ẹjẹ́ káwé lọ tán tó onítẹ́tẹ́ ni òun náà súnmọ́ yìí pé ah, àwọn oní pátì àwọn gánmọ fílì ní ọ̀rọ̀ ọ̀gọ́n táwa yìí pé mùsùlùmí ni ìdí pure water ìkan sábà kàn gba ni gba àwọn eléyìí gbà so gánà wọn fẹ́ polówó sí wọn ẹran omi tútù wọn à ní rà á torí pé ó dìgbà wo bí mùsùlùmí ṣe wá rí nìyẹn ló fi jẹ́ pé àǹfààní ńláńlá ń bẹ ń bí àwẹ̀ bẹ́ẹ̀ bá wà tọrọ bí ọlọ́run foríjì mí bẹ́ẹ̀ tọrọ tọ́ o bá ti ń bá àwẹ̀ ọlọ́run sì máa foríjì ọlọ́run ṣàforíjì gbogbo wa oore ńláńlá làwẹ̀ fún wọn nínú ẹ̀ náà ló farú ìjókòó yìí kéèyàn lè jókòó lẹ́ẹ̀lẹ́gbẹ̀ẹ́ táìmù kó ló bá ń sọ̀rọ̀ béèyàn pè wá láwọn àgbà mi ẹ̀yin gan tán bá pè yín pé sátidé sunday saturday sunday fódìdí oṣù kan ẹ sọ pé irọ́ tí ìbá yẹ pé rọmọdán tó wà àǹfààní rọmọdán lè ní kálukú wá ti plan náà ilé ilẹ̀ ìbá súnmọ́ mi síbí ń tẹ́ nídìí mo fẹ́ jókòó tí ń sùn ní tí wà nìkan lọ́dọ́dọ́. ó wá tẹ̀rọ mi lọ́rùn ní kẹfì mílẹ̀ mo lè lọ sẹ́yìn kí n fẹ̀yìntì mo sì lè wáwájú náà ọlọ́run san ilé san àfáà dáadáa ni ó mi bá a ti ń bọ̀rọ̀ lọ àfáà musa náà fẹ́ràn mi ń bọ̀ lórí gbogbo yín bá san ilé san dáadáa àǹfààní àwẹ̀ ni ọlọ́run ṣe wá tí máa bá ń nínú nǹkan tí máa ń sábà kókó إن للصائم فرحتين فرحة عند فطره وفرحة عند لقاء ربه gbogbo ala ní ìdùnnú méjì nítorí gbangba wẹ̀ ìdùnnú kan gbà tá a bá sínú tá a bá fẹ́ sínú ìdùnnú ni fún wa ọkàn wọn wà balẹ̀ pé òǹgbẹ lọ lẹ́nìí ìdùnnú kejì onígbàtà bá pàdé ọlọ́run ẹ̀san yẹn ò ṣeé quantify ọlọ́run dákun nígbà táwọn èèyàn bá ń gbẹ̀san pé wọ́n ń gbàwẹ̀ ọlọ́run sì lè wọ̀ tiwa o èèyàn wọ jẹ́nà tú àwọn ẹlẹ́kùn tó pọ̀ ọlọ́run design kan lẹ̀ fáwọn tí ń gbàwẹ̀ òun ni gbogbo ẹni tí ń gbàwẹ̀ wọ́n wọnú àlùjẹ́nà pẹ̀lú lẹ̀kùn báàbò rọ̀yà àwọn èèyàn púpọ̀ lè má gbọ́ ilé yẹn bí kílẹ̀ ń sọ ṣe procession yíyàtọ̀ síra wọn tó bá wẹ́kọ̀mù yìí bẹ́yàn máa ń débì kan ojú tó máa fi pàdé yìí ó júwe bínú ilé gan ṣe rí nígbà tí wọ́n tẹ́ red carpet wọ́n tún fi green là láàrin wọ́n tún wá to àwọn oríṣiríṣi bó ti ń wọ ẹ̀gbẹ́ pé ṣèmi náà là ń pọ́nlé tó báyìí wẹ́kọ̀mù yẹn gan ibò míì tán bá wẹ́kọ̀mù rẹ wọ́n lè tó ọ̀nà nìyẹn bàbá yẹn ṣáà gbà fọ́nà ẹ̀ padà so adúrú lẹ́yìn ni màá ti kún tiẹ̀ ń lọ náà wàá sọ̀nà dáadáa kò tí ì ṣùgbọ́n bò míì láti airport lọ ti mọ ibi tí wọ́n gbé ọ sí ọlọ́run dákun ṣe rọrùn fún wa káàna wọlé pẹ̀lú káwọ́ ìtẹ́nà pẹ̀lú bá bọ̀rọ̀ yá láláì ní dóná pẹ̀lú mo kí gbogbo àwọn elétò pátápátá bẹ̀rẹ̀ lórí chairman àti secretary àti gbogbo èyí tẹ́ ẹjọ́ ń ṣètò ọlọ́run bá Allah tí ó tọ́ yín sọ́nà dáadáa ọlọ́run dákun ẹ bá dáadáa ọjọ́ rẹ̀ ni kìí ṣe ń tọrọ ọrùn kéèyàn ní òun fẹ́ bẹ̀rẹ̀ dáwà àdúgbò kéèyàn ní pé àdúgbò ni mo fẹ́ máa ṣe dáwà fún níbi tó yẹ pé àwọn tó ń gbọ́n ju ẹ̀ lọ ń bẹ níbi tó ń ní ju lọ tó ń bẹ ẹlòmíì bízì débi pé kọ̀ráyà ara rẹ̀ wá ní wọ́n wá gbówà sí i ẹtún wá jọ ń ṣe ká gbogbo wọn wá ń darapọ̀ bí ipá àti nǹkan mi àkùnbẹ ọlọ́run ìdí òtú àwùjọ ipa ọlọ́run máa ń tẹ̀lé sí láéláé èyí lábẹ́ máa ń sàbí wọn máa ń sàdúrà èyí ìgbẹ́ máa ń gbẹ wáyà òun lébi àmì ìgbẹ́ máa ń sàbí ọlọ́run tó ń ìyá ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ mo kí ẹ̀yin jẹ̀máà náà àwọn olóríire ní máa jẹ́ pé oríire tó bá pé èèyàn ìyá lè wo pé kí ni what do they have to offer ṣé oúnjẹ ni ìrìnlẹ̀ ilé ni àbí èmi tó lè ṣe channel kan kí wọ́n wo tv kí wọ́n bọ́ àti lọ. ó sì láti lè ní. ìyàwó ara àwọn tó dáhùn àwọn tọ́lọ̀ máa ń fẹ́ sàánú ni àjí wúdá ìyá lọ́ọ̀yì. ìyàwó fi lọ. lẹ́yìn àbá tọ́mọ ẹgbẹ́ ẹ wá gbóòlù pẹ̀lú ọlọ́run gbogbo ẹni tó bá ilé jẹ́ pé ẹni tọ́lọ́ foríjì gbogbo ọlọ́ gbogbo àtàwọn àbí pátápátá ọlọ́mọṣà foríjì wa àwọn tí wọ́n tún máa dé bá wa náà lọ́dà foríjì àwọn náà ìjọba àwọn ibi tí wọ́n bá wò lé ibi tó yẹ pé kò yẹ kí èèyàn fi ọjọ́ kan lẹ̀ kọ́ ọ̀run àwa nílọrin ẹ̀yin ará èkó àwọn ará ẹdẹ àwọn ará Òṣogbo gbogbo ibi tí ẹ bá wà nílé ayé pátápátá gbogbo àpátápátá là ìdí sọ́ra òun náà ni Suratul Asr ọ̀nà táwọn gbà yóò náà ní bá ta tó bá ti kan tafsiri nígbà mi èmi máa ń fẹ́ káwọn èèyàn máa rí dáńkà báyìí kó wọ́n máa jẹ́gẹ́ bí bẹ́ẹ̀ tàn sí wá sí dá ṣùgbọ́n àwọn ojú tèmi rí ojú tó fẹ́ bọ́ wá sí ni ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ládùúgbò ọlọ́mọdé àwọn ìtọ́nà ọ̀sọ́ o ẹ bá ń sàmì ọlọ́mọdé àwọn tí o kú ọlọ́mọdé kí ẹ ṣe wá gbọ́ kíkà bí sọ́ọ̀tì màkàzí min suratul As. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتو... وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر هناك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله فيكم àwọn àǹfààní máa lo ohun lé ń bà ní ìnáànà ṣùgbọ́n àwọn ohun lé òun tó máa ní límìtì

ká lo òṣùlùbù títí àdúwẹ́lì à ń bẹ ńlé kọ́lọ̀wọ́n bá aláwọ̀ á jẹ́ kí n tá a fẹ́ sọ yìí kójó jẹ́ tí ó jẹ̀lú sí fún wa. Suratul Asr nínú àwọn sóòrò tó kò bẹ́ẹ̀ إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر Ọlọ́run bá Allah ó sọ àwọn súrà tó gùn lẹ́yìn tó ṣe pé tán bá bẹ̀rẹ̀ ọ̀kan bóyá ti bá wí sí. Àwọn súrà tó gùn Ọlọ́run sọ wọ́n ní ókọ èyí tó tóbi. Ó tún wá sọ àwọn súrà kéékèèké yìí náà lókọ tó tóbi. Àwọn èèyàn jí díẹ̀ ní ìsìn tí bá ṣe pé ẹ̀rẹ̀ yìí tá a fi pera wa tó bẹ̀rẹ̀ wá sí ẹnìkan dé mọ́ṣáláṣí ń dọ̀kan ọwọ́ bá màmú lórí irun bí ti ń kírun lọ ti ń kírun lọ wọ́n ní ah, súrà wo ni ìgbà tó ń kírun ta kí wọ́n mọ kéwú kéwú kéwú kó mọ́ tètè dákẹ́ wọ́n bí pé ẹjọ́ súrà wo ni wọ́n mú ń kà tó yóò pẹ́ bá wọn ní súrà tó bá kọ́ra ẹ̀rú bẹ́ẹ̀ jọ̀mọ́ Súrọ̀ àlùbákọ́rà àlùbákọ́rà káò káò ẹran bó ti tóbi tó. Ẹ̀ka mọ́ṣáláṣí ìlú ọjọ́ ìdí ń bá wẹ̀. Magrib ọbẹ̀ sínú. Nígbà tó dé mọ́ṣáláṣí, ìmọ̀ bá bẹ̀rẹ̀ alámúdárọ́ kẹ́yìn bàbá aláwọ̀gbúgà Ó tó wọ̀rùn bá wọn nígbà ẹjọ́, súrà ọ̀yàn mú ká o. Wọ́n sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ kí ló ń pè fi lébo ẹlífáǹtì ní kan ẹ bákọ́rà mo sádànù ó wá ń ka fíìlù ní magribi èmi ò ní dúró ó ṣe fẹ́rẹ́gẹ́ nu jẹ́mọ́ àwa téèyàn ọ̀bá mà yóò rò pé fíìlù yóò ju gidi lọ bákọ́rà mélòó la fẹ́ yọnu fíìlù bó ṣe sápò tí ò kí magribi dúró ìmọ̀ mi lè yọ ọpa ẹ̀ magribi ní ṣubú tá a jẹ sàárì ní bàbá wa à ń tò gbé ẹsẹ̀ ń ro ó wá di magribi wá ń kárí o eléyìí ní já sínú kọ̀rọ̀ ó ṣe kú mọ́ṣáláṣí nù rárá kò rí bẹ́ẹ̀ ọlọ́run lè máa mà sọ súrà ní ìkó tóbi ló kọ ṣùgbọ́n kọ́ńtẹ́ǹtì rẹ̀ yóò jò kéré irú ẹ̀ náà sọ fẹ́ kà ìtumọ̀ rẹ̀ kún fọ́fọ́ nínú àwọn sọ́rọ̀ àtọ́lọ́ ń sọ̀kalẹ̀ ní Mẹ́kà ní Mẹ́kà nílùú tí wọ́n ti gbé ẹ̀rí ìdílé lọ́tọ̀ sọ́rọ̀ náà kalẹ̀ ó kéré ní ìtumọ̀ ó kéré ní ọ̀rọ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ fẹ̀ eléyìí náà ló fà á táwọn àfáà àwọn elétò ṣe wò pé bóyá nírú ìjókòó yẹ ká lè sọ ẹni tí ó bá wá gbọ́ bí ọlọ́run lè ní ṣòun náà fàní akẹ́lẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ọmọ túmọ̀ ti ń kà wọ́n láàṣì inna al-insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr ọlọ́run bá aláàbá wa níwọ̀n láàṣì Sunday and ẹjọ́ ló bá ti ń lọ sópin àwọn èèyàn máa ní nọ́fẹ̀mbà. tá a bá bọ́ sínú ọdún tí wọ́n kàǹkà yìí ẹ̀rí náà bẹ̀rẹ̀ máa lọ sọ́fà tó ní mọ̀hálẹ̀ ó wá ti ń dé rọmọgọ́ọ̀nà á ti máa ní gbé ọdún náà ti ń lọ síbi tó náà parí sí. ọlọ́run tó ìgbà kọ̀ọ̀kan kù náà lè máa kó lè máa ní ìdàwàrà kí mo gbé o kó mọ́ ìgbà yẹn waja'alahum manazila li ta'lamu adada sinina wal hisab ọlọ́run ó ṣe gbà kan lásìkò ooru yóò ṣe gbà kan lásìkò òtútù yóò ṣe gbà kan lásìkò ọyẹ́ kẹ́ ẹ lè bá a mọ ọmọ bẹ́ẹ̀ ní oṣù òun lọ́lọ́run bá aláàsọ nínú suratul fi rihlat ash-shita'i was-sayf ọlọ́run bá aláà ló wá dágbà kò sì sí ń tọ́lọ́run bá aláà dá tí ò lè fi búra ọlọ́run fi ra rẹ̀ búra fala wa rabbika la yu'minun ọlọ́run bá aláà fi òòrùn búra òun ló dá ọ̀ṣẹ́mùsí لعمرك إنهم لفي سكرته rẹ̀ ń búra torí bọ́lọ̀ lọ́dà ọlọ́run tó wá dá nǹkan ó bá fi nǹkan búra ká lè bá àpò òun ló ní nǹkan náà tóbi ní tọ́lọ̀ máa fi búra ó tóbi ṣùgbọ́n lòun yẹn máa sìn ọlọ́run wá dídì fi àwọn àsìkò tó pọ̀ búra kì í ṣe àṣìlè nìkan ọlọ́run fi èyí tó fi búra òun wàlfájírì láàárọ̀ bó tilẹ̀ pé fájírì ìgbà wọn máa ń sọ pé àárọ̀ ọgbà tá a lọ kí erédèlè adéhà àbí àárọ̀ ìjọ wo ìjọ àràfà wàhálà yáàlì nàáṣírì àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ nínú oṣù dhul ọlọ́run fi búra àwọn àfáàní ìmọ̀ fàkókò búra omi nìkan kan ìtumọ̀ ẹ̀ ni pé a fàkókò ṣeré níwájú ọlọ́run ẹlòmíì yóò gbélé ayé yóò wà déwájú ọlọ́run kò ní láǹfààní kankan tó gbélé ayé ṣe kẹfà ni mọ̀ pásìkò yẹn wà important ọlọ́run wà á challenge ẹni tó bá wọná tó bá ń gbé ọlọ́run àwọn ògbélé ayé púpọ̀ ọlọ́run ni ẹwà lẹ́nu àmì kò má yẹ tadhakkaru fihi man tadhakkara wa ja'akumun nadhir kí lọ fẹ́ wílé ni ẹnìkan ní wọ́ọ̀dù jẹ́ ńlá lọ yìí years ló lò ìwọ fifty ni wọ́n lò ẹlòmíì twenty years lòún lò ìwọ lo eighty years kódà ẹlòmíì you were age mate irú tóun náà rí nìwọ náà rí kí ló dé tóun mọ̀nà tí wọ́n mọ̀nà. àsìkò yìí wà important pàápàá jùlọ lásìkò Ramadan tá a wà yìí èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ni mi ní tí escape o torí pé àsìkò yẹn ànábì ní ìdẹ̀kùn méjì kan àtọ́lọ́ ń ṣe fún wa tó bá dà kìyàmà magbunun fi nnas yawm al We will all regret it nítorí ẹ̀ náà ṣe ń pe ìjọ ọ̀gbìn alkiyama ní yóò mú tàkọ́ bùnú yóò mú kí náà pè é ìjọ regret kò sẹ́ni yẹn tí ò ní regret ẹni tí ó bá wọná regret tiẹ̀ kò ṣe é tú kó mọ́ ọlọ́mọdé á regret dẹ́n tó wọ́n dẹ́nà ní pé ah ìbá sì ṣe jù báyìí lọ o kémi náà lè bá ara lè dẹ́nà wọ̀ ọlọ́mọdé kémi náà lè bá ara yìí tó ga yóò mú tàkọ́ bùnú kọlọ́wọ́n bá alá jẹ́ ká àbámà dáadáa ni mọ́jà ṣàbámà burú. níta wọ́n bọ́ wọn adé náà ni wà láǹsìrì tó bá ti wá fi àkókò búra wọn níkẹyìn náà bọ́ takí wọn náà fẹ́ búra kọ́ anítọ̀ mo fẹ́ lo bí kúrò àti búra mi láti wà láǹsìrì. láàrin yín ẹ̀yin yá wa àsìkò kọ̀ọ̀kan ló láwọn nǹkan tá à ń rí tí nǹkan bá wá dá àbí kò kò míì pé àsìkò yẹn ló ń mú nǹkan yẹn wá bí èyí ṣe pé ntọ́lọ̀ ti kádàrá. téèyàn bá rò pé àsìkò ló ń mú nǹkan burúkú wá wàhálà ni èyàn ti gbé pò ọlọ́run fún nǹkan yẹn oníkẹ́yìn gbọ́dọ̀ máa ṣọ́ra gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn nùíbù zamanana wàlá ìbùfínà. طيب زماننا وما لزماننا عيب سوانا وناجو ذا الزمان بغير ذنب ولا ونطق زمان لنا جانا ولا ونطق زمان لنا جانا. إيه kú àsìkò torí pọ́lọ́ èyàn búgbà torí bọ́lọ̀ ló búgbà kéèyàn máa lẹ́yìn ọmọ wà láásìrì rárá àwọn ọmọ wà láásìrì nù rárá o àwọn àwàláásìrì ò bímọ àsìkò lórí bẹ́ẹ̀ àwa yẹn gangan la ní problem àsìkò yẹn láti yọ tóorùn tí ń yọ ibi tí ń yọ náà ní ti ń yọ ibi tí sì ń wọ̀ sí náà ní wọ̀ sí àwọn ti yọ ń bòmí àsìkò òjò náà ní rọ̀ kí wá ló change nínú táìmì ó ṣàwá ebi lẹ́yìn náà ni wọ́n ti ń lutí Ebile ebi lẹ́yìn náà lóbìnrin ti ń wọ ṣòkòtò káàkiri gbogbo nǹkan yóò ṣẹlẹ̀ nígbà tí wọ́n wà ní kékeré ebi wọn náà ló change ó sọ ajẹ́ gbà ní. wàlá àìbò wà máa lè zàmà níná àìbò torí ìdí náà èèyàn máa o bá kà ní kéèyàn padà ń gbogbo wa tó bá di ìgbẹ̀yìn ìgbà innal insana lafi khusr àwọn èèyàn wà nínú alkhusru kí ló ń pè ní khusru ó náà ní òfò ọlọ́mọjà ṣòfò jẹ́nà bá a ṣe ń rìn ní ìsìn òfò kárí ìjìnà òfò kárí omi ó kárí ilẹ̀ kí ló ń pè ní òfò yẹn ọlọ́mọjà wa ṣe ọmọjà máa tó bá béèrè pé kí ló ń jófò ìdábàá wíńgbà tí ń sọ̀rọ̀ ó ní gbogbo àlà ń wọ́n náà là ọ̀nà àbáyọ ọ̀nà sóríire a ṣe pé ìdàkejì ń táwọn èèyàn gbọ́yé méjì ni nípa òfin méjèèjì náà lásìkò wò ká wá tún wo ọ̀nà àbáyọ ń bẹ̀ ọ̀nà àbáyọ táwọn èèyàn máa ń rò àti tó jọ́nà àbáyọ ọ̀ríjìnà tọ́lọ̀ ń fẹ́ gbogbo ẹ̀ náà sì ló wà ní nínú súrà yìí nìkan gbá àbálòpọ̀ míì Al-Imam Shafi'i ó ní ha mo wo kùránì látòkè délẹ̀ mo wá rí i pé sórọ́tò láàsì tọ́lọ́hàn bá sọ súrà kankan mọ́jú àsìrì nìkan lọ lákàfọ́tù ó tún lẹ́ẹ̀dì lé wa lórí torí tó kó sínú ó wá kí nínú wa ọjọ́ àsìrì ń jà ọlọ́run ní ẹ máa tẹ́tí iná ní sàánà láti kó àwọn èèyàn máa bẹ nínú òfò ńgbà náà mo ní ọpọlọ àwọn pín méjì nígbà tó ń pè lófò àwọn ẹlòmíì ń ta pè lófò òun náà ni pé kéèyàn tajà ó sọ kéèyàn ní ṣọ́ọ̀bù ọlọ́mọdájú olè kọ wá káwọn olè digunjalè ní àbáwọn ransacker kí wọ́n ṣe kí o wọ́n já ṣọ́ọ̀bù yẹn kan gbé ẹnìkan ó sẹ́ẹ̀dì táǹkà forty five thousand litres epo. Eh, lẹ́yìn tó ń 1,000 fún one thousand per litre yìí over thousand litre jẹ́ ìlọ́jà má forty million láàrin kó lóòdì ní táǹkì níbo ni lábàbá ń bí kó dé e, ọjọ́ nìbàdàn epo jó dànù forty five million lọ kò tó wá kó tẹ pé wọ́n máa yanjú ọ̀rọ̀ insurance yìí gbọ́ ni èyí tó bá tẹ̀sí mu ṣe pé insurance ti mùsùlùmí ti wà tàkà fúlù ìsìlámì kò ṣe ti ìsìlámù kò tún ṣe ti kejì náà ọwọ́ lùsì lẹ́gbẹ̀ẹ́ kan lùsì ẹni bá òfòrè kódà bí èèyàn bá rí tí ẹ̀kọ́ yìí bá ń jó dànù tó ń jó yẹn bẹ́ẹ̀ owó ló lọ yìí ẹ̀mí ló ṣòfò yìí ìbáwọn èèyàn pè ní òfò náà nìyẹn ó náà ni pé kéèyàn kó nǹkan jọ kí lè sì jó ọlọ́run dákun má jẹ́ kí ilé wa jó jama ilé ń jó a sì ń rí a sì ń gbọ́ abẹ́ mi ẹlòmí ọmọ travel ọlọ́run kó ṣọ́ wa kò sí kékeré travel gẹ́ mọ́ rò pé ẹni tó wá láti òkòkò nìkan là ń sọ àbẹ́ ẹni tó wá láti Ìlọrin èèyàn ń travel láàárín Ìkòròdú síbi kan kò sí ní tí ò lè ṣẹlẹ̀ mo bẹ̀ Ọlọ́run àtẹ̀yìn àtẹ̀mí àti gbogbo wa Ọlọ́run má fi aburú kàn wá. jẹ́mọ́ àwọn mùsùlùmí ń dáwọn èèyàn mọ̀ ló fòlùgbé ah òfò ṣe é ah! abẹ́ni tí ó fẹ́ bímọ ibi tán ti ń lọ síbi tí wọ́n ti bímọ ọ̀pọ̀ accident ìyàwó dọ́spítù ìyàwó ló fẹ́ bímọ àwa ń sọ pé ẹ má jẹ́ kí ìyàwó mà kó lè bá a ṣéèbù. nígbà tí ìyàwó náà tún bímọ ìyàwó náà tún kú ó kọ́ ọmọ nìkan. nígbà tí wọ́n gbé ọmọ tó tún máa wò ó kò ìrìnàjẹ́sán láfi kúsù ìyẹn pé àwọn òfò káà tó gbé gbogbo alámọ̀ kó fò ní àwọn ò sì gbọ́dọ̀ sọ pé kìí ṣòfò torí pé tí èèyàn bá ti pàdánù nǹkan olóòjẹ́ pé kúsù kéèyàn pòfò kìí ṣe nǹkan ẹ̀yàn ọ̀kẹ́lẹ́ wọn fi ń tu kéèyàn kó kọjọ kó ó ní àkókò tí báńkì àwọn èèyàn mọ iye àkáǹtì tí mo ń mọ owó tó bá wọn àkáǹtì ìfẹ́ kí gbìyànjú ọwọ́ wa kírètì àyè kan nu ilé rẹ̀ ọwọ́ wa ń fi owó síbẹ̀ ní ìgbà tí ó ń fowó síbẹ̀ tó pọ́dún méjì ó wá ní ó yẹ kówó yìí ti nígbà tí ó débẹ̀ èkúté ti jẹ́ inal insana jọba àṣùfò náà gọ́yìn àbúfò gọ́ ó wà ní ah, kí ló ti ń fi ṣe sàárà owó ò ṣeé ná tí èkúté ò bá sì jowó ó jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ó jẹ́ láàrin tó bá yá aṣọ mọ̀ bẹ́ẹ̀ ka kò yá oúnjẹ ń jẹkújẹ ní ẹ̀ àwọn àtọ́jú five thousand lójúmọ́ fún two years èlò ni jẹ̀mọ́ yóò wá ní kí bàbá alájọ gan gbowó ìlò bá fẹ́ pè é àwọn ń dáwọn èèyàn mọ̀ ló fò nìyẹn àtẹ̀yí tó wá kéré ní òfò àtẹ̀yí tó tóbi ọlọ́run fi kankan kà wá bá a ti wá wà nílé ayé ọlọ́run ṣàdéhùn kó wọn ní dá àwọn nǹkan táwọn èèyàn pè ló fún yín ojú kékeré tí wá ní ẹlòmíì àwọn nǹkan yẹn lọ́lọ́run fẹ́ fi gbé ga nǹkan tó rọra bá yẹn lọ́lọ́run fẹ́ fi gbé ga olóyè pé ojú tẹ̀sìn fi ń wo nǹkan kìí ṣe táwọn ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń wò ó torí pé walakinna akthara an-nasi la ya'qilun ẹni tó ẹgbọ́n lọ́wọ́ ní one ní kí one thousand sọ lọ́wọ́ rẹ̀ ibi tó fi jókòó lẹ̀ títí sọ pé la ilaha illallah allahumma jibni fi musibati wakhlufli khayran min ọlọ́run dákun sanmílẹ́sàn sùúrù mi fún mùsíbà tó bá mi kó wá fi ìlọ́po rẹ̀ kó fi bá mi lò ibi títí mi rí báyìí lọ́wọ́ ẹnìkan bá ní kí ló ṣe yín àdánwò ọlọ́run kí ló dé ẹni àtọ́lọ́run lájọ nìkan ṣé tó èlò ni ṣé nǹkan tó wó ní nítorí àtọ́lọ́run owó ọ̀dà ẹjọ ẹ tẹ́lẹ̀ bá máa ń jẹ fún mi lákàntì. ṣé yóò ní fẹ́ kí one thousand míì tún sọnù níjọ́ mi tó ní ọlọ́run dákun à àbí kí gbogbo one million yìí lọ ni kí another one lè wá. mo ní pé one thousand lọ́lọ́ ń tòótọ́ níbi títí ń sunkún sọ́lọ́ ọlọ́run tí ọ̀lọ́ bẹ́ẹ̀ nìkan kan kí lọ́lọ́run ti fún un kò wá dá padà ní hundred thousand kò dá padà ní ten thousand táàbá nílọ́po mẹ́wàá kò dá padà ní kí hundred mẹ́rin ló fi fún padà wàláì gbogbo tí ì sì ń sọ ìpàápàá jùlọ nípa pé kọ́lọ̀ ń dá nǹkan padà fún yẹn tí ò bá sì sọ́wọ́ yẹn nù kò ní jókòólẹ̀ máa ronú tí ò bá sì jókòólẹ̀ kó ronú ẹlòmíì lọ gbé oore yẹn báwọn pé eléyìí gbádùn àṣepé àṣẹ àtẹkẹrọhùn ṣe àwọn wọhúwa fàírò lẹkọ wà àṣà tó èyí lè lọ́dá níwájú ọlọ́run fún ẹ̀yẹ́ sì lè máa fẹ́ràn nǹkan tó yẹ ikú lè ń wàjọ tẹ́yàn kan bá mọ̀ pé position tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ibẹ̀ ni wọ́n ti yìnbọn pa wọn ni kò ní wà òun ló fi jẹ́ pé fẹ́ẹ̀mùn kọ́ọ̀tì òun ni kéèyàn rò pé òfò ó pamọ́ ó parí síbi ẹyọ kẹta sọ yẹn jẹmọ́ òfò ní tòótọ́ ṣùgbọ́n kéré yakulu nnasu fa'idati yakulu almar'u yuridu almar'u fa'idati wa ma yuridu almar'u an yuta munahu ويبى الله إلا ما أرادا ويبى الله إلا ما أرادا يقول إنه فائدتي ومالي وتقوى الله أفضل ما استفادا تريد المرء أن يضمنه ويأبى الله إلا ما أرادا أو يتبع وجنسه ويأبى الله إلا ما أرانا ويأبى الله يكون المرء فائدته وتقوى الله أفضل ما استفاد وتضرعا أفن يريد المرء أن يؤتى منعه bí wọ́n ti fẹ́ ló bá ń fẹ́ kọ́ lọ ń gbé ilé ẹ lọ́wọ́ owó kọ́ máa pọ̀ kí ẹgbẹ́ sáà mẹ́sẹ̀ wá ẹ mọ̀ àwa Yorùbá la máa dúà ṣe ẹ bá máa ń gbọ́ àwọn àfáà ìmọ̀ ọ̀mù kan náà wọ́n ń ṣàdúrà lẹ́yìn ìṣubú àdúrà wọn ajáde lékú lọ́wọ́ ọlọ́mọdé asùn kámẹ́jì ọlọ́mọdé aláksidẹ̀ntì máa kà á lọ ẹ wá wò pé ikú wo gan lọ fẹ́ kú. Torí pé bàbá ayé ò dáná dáwọ́ àwọn ọ̀dà wọ́n dáwọ́. Sórí tí mo sọ yẹn náà rẹ̀ ní ọlọ́mọdé àṣẹ ṣùgbọ́n tó ń jẹ́ òfò gángan.

kí náà ń pè lófò gangan nínú ẹ̀sìn bidul khair bidul najah bidul salama gbogbo tó bá ti kọ́ kó sí ìdí dáadáa pátápátá òun lòfò kò wá sí ní tó lè jẹ́ dáadáa àfi tó lọ bá pè dáadáa òun ló fi jẹ́ pé àwọn tọ́lọ̀ ń bá fẹ́ràn tó ní fi ń ṣe all mark up the signs that you know that this person is pleased Allah is pleased with this person rárá. Right? kí ṣe pé torí kó lówó kódà àwọn tọ́lọ̀ fẹ́ràn ń gbà mí ga àdánwò tí wọ́n ní máa pọ̀ jù bẹ́ẹ̀ lànàbí ti wí ashaddu nnasi bala'an al-anbiya thumma al-amthalu fal-amthal ànábì láwọn tọ́lọ̀ ń bá fẹ́ràn jù lọ́lọ́mọ ń kó alábàájù tó ẹ pé lóòótọ́ kò rí bẹ́ẹ̀ ni ṣé mùsùlùmí lówó jù nílé ayé ṣé nílé ayé tá a wà yìí tí ẹ bá ṣe pé àwọn àtàtà ti gbọ́rí gan abẹ́ẹ̀ lè sọ pé owó tí Elon Musk kójọ àti ìbẹ̀rẹ̀ tó nírú ẹ̀ ṣùgbọ́n rú àwọn manza musa ọlọ́run mọ iye owó tí wọ́n tí ò tiẹ̀ ṣe é kà àwọn góòdì tó yẹ pé bíi caravans ni ó lóòdù rẹ̀ tí ò ṣe é kà òun là bá ṣùgbọ́n rú èèyàn náà pé owó ní rẹ́kọ̀dì kéèyàn máa ní eight hundred billion dollars pẹ̀lú máa wò ó òun náà ti wá ń complain pé kò tiẹ̀ sígbàdùn nínú owó yìí àbíkọ̀ wọ́n ni òun náà ti ń complain pé kò sígbàdùn bẹ́ẹ̀ mò ń bọ̀ ká tó mọ́ sọ ẹni tí tọ́lọ́ sì dájú kó gbà wá ẹjẹ́ ń tètè rọ́ọ̀ṣì rẹ̀ jẹ́mọ́ òfò kejì èyí tó wá dùn gangan ni ògidì òfò òun náà ni kéèyàn fẹ́ sílẹ̀ ọlọ́mọdé ṣe òfò ẹni tó ṣòfò ọlọ́ni wa man yabtaghi ghayra al-islami dinan فلن يقبل منه وهو في الآخرة وهو في الآخرة من الخاسرين ọgbẹ́ ni wọ́n bí sínú ẹ̀sìn tó wá rò fóun lè rí gbàlà ń pò mí ó mà sórí ibú ni torí pé kò sí gbogbo ẹ̀la ṣe máa ń wí fáwọn àfa àtàwà náà ń ṣe wá sí pé ní sùúrù dáwọn èèyàn máa ń tó dòótọ́ ni mùsùlùmí kan ò lè sọ pé o fẹ́ túbá ipe wá sọ ẹ̀ṣẹ̀ rẹ fún mi ẹ̀ẹ́dì pé wá ń bí ìwọ náà ṣe ò lẹ́sẹ̀ ọlọ́run ní kí gbogbo àjọ lọ bá kájọ rìpẹ́ǹtì fún ẹ lọ bí àwọn ará bí tí kan bá di e, tó bá fẹ́ jọ ìwọ̀n wọn náà wá kó kọ́ lísẹ̀ẹ̀sẹ̀ tó ti ṣe ọ ó lẹ́ lómìnà tó náà ń dẹ́gbẹ́ mi lára ní pé ló dé ní káwọn ọmọ ọkọ lísì ẹ̀sẹ̀ sẹ́yìn lẹ́fẹ́ gbá ni ẹ fi hẹ́ ẹlẹ́fọ́ lọ èyí wà tún bá sọ́dọ̀ rẹ̀ òfò èyí tó jòfò lọ òní kí ẹ lọ máa ṣẹ̀sìn mí lẹ́yìn tọ́lọ́ ti gáìdì rẹ̀ olórí òfò náà sì láyé ń dìgẹ̀ yìí ó mọ̀ pé òun ẹni tí wọ́n ń fowó tàn wọnú ẹ̀sìn wọn wọ́n kàn pé ọwọ́ bẹ̀ ni iye tí wọ́n padà gbà lọ́wọ́ rẹ̀ nílé ayé ọwọ́ pé kí ni mo wá tọrùn bọ́rú eléyìí tí èpè tí èpè ni wọ́n máa ń gba ten percent tepetepe wọ́n tó bá san báyìí ní òrì bẹ́ẹ̀ mo fún ẹnìkan lówó èmi fún lówó ó sì tún yọ ten percent bẹ́ẹ̀ èmi owó èmi tí ì lówó mo wá fún nípa ojú ọlọ́run òun bí o òun gbọ́dọ̀ ẹni tí ò lówó tó fẹ́ sanwó ẹ̀gzáàmù tó wá sunkún bá mi èmi wá wọ̀ mùsùlùmí nìkan tó lọ́ ní aràn lọ́wọ́ ẹni tá ẹ bá mà rí wọn tún ní tí òun lè rí díẹ̀ sí torí pò ń gbọ́rọ̀ kọ́kọ́ yọ ten percent ilé mi má gbẹ yorí ń dol mẹrù o. Thank you. فياب الله إلا ما قال ẹ jẹ́ kí n ka líìsì òfò torí a fẹ́ wọ́ọ̀nà àbáyọ kú inú òfò kò sọ pé ìfẹ́ sílẹ̀ ìmá tẹ̀lẹ́fẹ́ ẹnu mi nídìí àfá mi nídìí ìmáàmù kankan kùránì gan ìnídìí I can live my life the way I want ìtìbá òṣàwà fasadul ibadi ìbàjẹ́ gbalé ó gboko obìnrin ọgbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ ọmọ ọgbọ́rọ̀ sí bàbá lẹ́nu mọ́ ìwọ̀kuwọ̀ kò ṣeé júwe ibò nínú mọ́sálásí bí mùsùlùmí ọkùnrin ti ń saburú tiẹ̀ lóbìnrin náà ń ṣe òfòtánàbí júwe nu ìngìmọ́dún fi máa sí ìmá ẹ̀pọ̀ ọlọ́run pọ́lọ́run ti fẹ́ ìmá ta tẹ́tẹ́ ìmá jalè ìmá gbàrìbá ó ti balẹ̀ ó ti gboko nílẹ̀bù pé ẹni tó gbọ́n lọ́dọ̀ àwọn ènìyàn lẹ́nì òun lẹni tó bá mọ̀ yàn bá lójú jù tẹ́ ẹ bá dẹ́kọ̀ yìí bó tẹ̀ pa àjọ gbé bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àti fi ilẹ̀ ọlọ́run sẹ́yìn náà rọrùn ẹni tọ́lọ́ ṣùgbọ́n ẹ bá débẹ̀ wọ́n gba wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ àti pẹ̀pọ̀ ẹ̀ nìyà kò ní kò bínú kò ní kí bínú tọ́ nígbà náà wọ́n fẹ́ kọ́ ẹ pé tó bá dé kò you have to be smart you know wọ́n ní ẹ ìgáni ọmọ sún ẹ̀gbẹ́ ìgáni ọmọ gọ̀ ìgáni ọmọ nàgẹ̀rẹ̀ ẹ kó o lè gbé kú ẹ dáadáa ẹ lè jẹ́ ó padà lọ́rùn gbà fáwọn amú fóònù ọwọ́ ẹ̀ gbà àbórí ẹ̀ gbé fóònù máa bá tiẹ̀ jẹ́ tó bá gbélé lọ́rùn sí i. Ah! àwọn àbàjẹ́ tí wọ́n kárí oko táwọn èèyàn ó ti kárí ilé ó ti kárí omi ó ti kárí odò táwọn èèyàn wá ti rò pé normalcy ni then you have to live in that way tá a ṣe dúró báyìí ní ìsín ọ̀rọ̀ àwọn èèyàn ló balẹ̀ yìí tẹ́nìkan bá gbọ́ gígígígbì ẹ rò pé wọ́n pa iṣẹ́ fáwọn ọmọ kéékèèké ni gígígígbì wọn kò kọ́ dúró dúró kan báyìí wọ́n dẹ̀ tún bẹ̀rẹ̀ sí mú ọyá kan tún dúró báyìí pé àkínúdé ah, ṣé ẹyá wèrè ni ọlọ́run ní ṣe wá ní wèrè jàmáà ibi tí ó ti di wàhálà dé nìyẹn délẹ́bù pé àwọn tó yẹ kó sòótọ́ náà sọ mọ́ nínú àwọn òfò tó pẹ́ yìí ilé ayé ó ní páwọn àǹfààní tí wọ́n ń pèpè sẹ́sìn àwọn náà ti dá wàhálà lẹ̀ àwọn gan ni wọ́n ń wó ẹ̀sìn lójú wọ́n ní tí kòrádì wí ò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní pé ẹjọ́ jama ẹjẹ́ ń bi aago mélòó ni ó kéré ju àbó pọ̀ jù tí ẹ̀ lè kí sọ̀lá tutù wì ẹ bá wọn sókè lásìkò yìí ẹ láago mẹ́fà àbígbà tẹ́ bá jí sí ìsàbí àwọn kèfèrí gan mọ̀ àgbo mẹ́fà wọ́n ní ìrun márùn-ún là ń kí mẹ́fà méjì mẹ́rin méje àtẹ́lò bí ò tí ẹ ń ṣago la fi ń tò kó o lódi ní àfọ́ọ̀sẹ̀ wá sọ pé tọ́ ọba jí kan ọ̀sán ṣubú ìrẹ́ náà nu ah! òfò yẹn ti pọ̀ jù lọ́rọ̀ lọ́sà dúfìl bàrì wà báhìrì bí máa kẹsẹ̀ bàtà ìdí náà sí lè yún tí ìkọ̀ hó بعض الذي عمل ولا يصف جماع àfẹ́ àbọ́ta ó ní kí ni kí ló dé tẹ́sán táwọn èèyàn máa ṣe sìná tọ́lọ̀ bá fẹ́ káwọn èèyàn ṣe sìná kò ní í dáná ìbọ́lọ̀ ló dá ẹlẹ́dẹ̀ ká lè jẹ́ ni ó dá ẹja náà ó ní ẹ máa jẹ́ ẹ wà ní kí láǹfààní wá sí ìgbà náà. iná àgá náà. ó ṣeun fásitì àdúgbò ìlú dárí wà ní báyìí. بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون ọlọ́run ní ẹ̀ gbogbo tá ń sọ yìí tó ń pè ló fò nìyẹn kẹrẹ àwọn ènìyàn kí wọ́n máa yí ìtumọ̀ kùránì lọ́lọ́tọ́gbà tọ́lọ́run ọ̀gbà sọ bákan náà nínú òfò tó lè yára sí yẹn oníkan máa ṣe wá sí yẹn wọn ní ìjókòó ẹ ọlọ́run ó gbé àwọn kan dìde tó bẹ̀rẹ̀ kìí yára mà lọ́wọ́ àgbé wọn dìde láfọ́jú yóò wá ní ọlọ́run Fún yóò yàtọ̀ bó ti máa ń bá قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى Ọlọ́run ò ríran tẹ́lẹ̀ kí ló dé tó ríran mọ́ Ọlọ́run ní àò lè ríran ṣebí wọ́n fọ́jú níbi àmì àwọ̀ ọlọ́run ni àwọn tá a sọ kalẹ̀ tá a ní ọ̀tẹ̀lé olóògbọ́ ni jẹ́mọ́ kéèyàn gbọ́ bí tọ́jú ṣe wá sí olóòwò ní lọ kúfùrù lẹ̀ ẹ̀rọ ọ̀dùn náà ń pè. àrọ́dọ̀ mú bí kiri ọ̀bí ìbàdí nálà òru ah, ọlọ́run jẹ́ mọ gbóhùn lò. èwo lòlú mi ṣe àdàbí ni àbí kàkàzí ń bẹ àbí ó gbẹ ló kó bọ̀ ọlọ́wọ́ fún alábàárkà jẹ́mà kìí ṣe ẹ̀fẹ̀ àwọn tó wà nílé ayé tà ń sọ ní ìdìmá ìyáṣẹ́tù ìṣẹ̀tẹ̀lbẹ̀hìmíyà ìgbésí ayé ẹranko zina ò jẹ́ kankan mọ́ ọmọ js3 ọmọ js2 gbogbo ohun tí àwọn bàbá wọn ò máa ń pa rẹ̀ tí àwọn àyà wọn ò mọ̀ ń pa rẹ̀ ọ̀títà tó lé ọkọ lọ òun làwọn ti mà ẹlòmíì wọ́n ní táwọn ọmọ ọmọ fifteen years fourteen years ní ìbá dúró níwájú hospital wájú clinic báyìí wọ́n ti mọ̀ tó wá wá ohun àti ìṣẹ́yún ni bóò ló ti mọ̀ túbọ̀ gbogbo eléyìí àwọn òfò ọ̀ríjínà ní ọlọ́dàkùnmọ́jà ṣòfò rárá bó ti wá rí yẹn méjèèjì yẹn wá ṣe é kó pọ̀ ìtẹ́yẹ̀ ń lé tọ́wọ́ rẹ̀ ò tó lóòótọ́ òun náà wọnú òfò kí ọmọ rẹ̀ yẹn láì àárẹ̀ tí è ń lọ òun náà bọ sínú ìdààmú kéèyàn kó kó nǹkan jọ kí nǹkan ẹ̀yẹn túká lójú rẹ̀ tí ò sì kú òun náà òfò máa lé gẹ́gẹ́ bó jẹ́ pé òfò tó wá jòfò lọ òun ni kẹ́sì dàrú mẹ́rin lọ́wọ́ ṣùgbọ́n gbogbo yìí ìṣesí èèyàn ni pé in tí ọba ní dá fún àfẹ́ gbé pẹ̀lú ẹ ẹnìkan wọ́n ń dìfẹ́ sọ̀nà bó o là á ti bọ́ kúrò nínú àwọn òfò yẹn bá sí ń gbélé ayé náà nìyẹn o tá a bá bí èèyàn ní ìsìn what do you want to be I want to be happy I want to be as rich as this definition happiness ẹnìkan kú yàtọ̀ ẹlòmíì gbé síbi owó ẹlòmíín gbé síbi ipò bó ti ẹ̀ fáwọn tán lówó àwọn tán nípò náà rí pé kò fáwọn happiness bẹ́ẹ̀ ni tí ẹ̀ bá lówó tán sí òun fúnra ẹ̀ ní ó bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ni ọ̀tọ̀ ni ti yàrá tó wà géètì tó lìdí sí yàrá tó wà ọ̀tọ̀ ní géètì tó wọ pálọ̀ géètì tó yẹ pé padlọ́ọ̀kì rẹ̀ ọ̀tọ̀ ni géètì tó wà ní pásẹ́jì bí méjì tá tó wá sọ lọ́dọ̀ gateman gateman ò kí ìkan lọ́wọ́ ọ̀tọ̀ gateman ọ̀tọ̀ ni ilẹ̀kùn kan tó yẹ pé ìyẹn òun nìkan náà ni gateman níbi tó túmọ̀ tó náà lè rí dé fi rẹ̀ sẹ́wọ̀n náà fi pé kí ló dé náà ah, ibi kí máa wà yìí bá ń sọ pé success ń bẹ náà ó tún wà ń bẹ náà torí tá a bá fẹ́ yọ zaka ibi owó yìí láti yọ tá a bá fẹ́ lọ hajj nǹkan jàmá tí ẹ̀ bá fẹ́ ṣọṣọ́lá kọ̀ọ̀kan ìyẹn mi pé owó yẹn náà wà nínú ọ̀nà ẹni tọ́lọ̀ ń bá tọ́ sọ́nà ibẹ̀ làwọn èèyàn míì ti wá wò pé òkè bóò láti rí owó ìtura sí bóò láti bọ́ níbi àwọn àṣà sí àwọn ọ̀tá bó o lọ́wọ́ ọ̀tá ò ṣe ní bá wa lẹ́nìkálukú bá bẹ̀rẹ̀ sí divine simi ni bí wọ́n ti bọ́ kó nóòkù lẹ́nìkan bá ní àfikàkówó ìjọnu kó bẹ́ẹ̀ àfúnṣe kó ọ̀nà tí ọ̀tọ̀ bó ṣe ń ta lọ́tọ̀ ní ń ta naija bet má bá ń bá lọ ẹ̀yìn èyí tá kò jẹ́ mà ṣùgbọ́n ẹ ti gbọ́ ọ́yá bàbá ìjẹ̀bú 1960 40 bet 10 bet ah ẹ dákun wọ̀láì bẹ́yàn bá wọnú eléyìí òfò ní máa ń kankun rẹ̀ àwọn bàbá ìjẹ̀bú náà gọ̀ tó máa ń rí omú twenty thousand wá tó ta àwọn àjọ kọ́kọ́ wí ní two hundred thousand àwọn àtún ní kó tún tà mí àwọn wí ní oko hàn níjọ oko two hundred thousand lẹ́wọ́n ti ní kó tún lọ kó lọ mọ́ hundred thousand sórí ẹ̀ three hundred thousand wà ọkàn wí three million ni àwọn àní tó bá fẹ́ wí di fifty million lọ gbé ten million wá sọ pé three million ló wí yìí tó bá ti gbé ten million lẹ̀ báyìí ó mọ̀ kó lọ yá seven million kún three tó gba yín èlò lówó rẹ̀ náà láti ilẹ̀ àti seven million àti three million ó dè ló jẹ̀mọ́ ten million wọ́n wá tún ní come back again start again. ibi tó wá burú sí báwọn onídẹ́tẹ̀ ni pé kò ní mọ̀ pé owó náà ni bàbá ìjẹ̀bú ń print owó ni ẹbówó yín náà nígbà tí kóra wọn gbogbo àwọn nǹkan yìí kò sẹ́ńtú ta tẹ́tẹ́ tí ò kì í ṣòfò mẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni tí ń gba rìbá kì í sì máa kówó jọ lọ́nà tọ́lọ́run ọ̀fẹ́ ni ó jẹ́ kéèyàn là à ẹni jẹ́ ọ̀bá pààyàn kò lè jẹyàn ẹni jẹ́ ọ̀bá jẹyàn ò lè pààyàn sọkúsọ méjèèjì ọ̀pọ̀lọpọ̀ ló lọ dá láwọlé ní mùsùlùmí nítorí pé ń wá ọ̀la ìdánpẹ̀ lọ́nà pé ọ̀nà àbáyọ yìí náà ni yóò wá lọ mùsùlùmí aláàjà wọ́n ti ẹ̀ ní wọ́n máa ń tijú tẹ́lẹ̀ wọ́n tijú mọ́ ètò bà wá nínú jẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò kó aṣọ white sínú náílọ̀nù ni yóò lọ sórí òkè yóò lọ dírẹ́sì bẹ́ẹ̀ níṣẹ́ àti ilé ni òun náà lẹ́ẹ̀rí ní nasfat òun lẹ́ẹ̀rí ní kinní kan níjọ ìjọ kan òun náà lẹ́ẹ̀tún rí lórí òkè wallahi bí bá rí ṣe ń bẹ̀ òfò ni ó gbẹ̀yìn rẹ̀ ọlọ́run náà kò tó fò gbẹ̀yìn gbogbo ta ni. làṣẹ máa ń wí fúnra wa pé bẹ́ẹ̀ dá ò ti káà ju bùkátà ẹ̀dá o gbogbo iná ẹlẹ́mà bóyá káwọn ìyàwó àti ẹ̀fà góyá. bẹ̀dá ó bẹ̀ ti kàn ju bùkátà ẹ̀dá o sí bí ìyá àwọn ẹ̀yà wa mo fẹ́ kó kọ́ wọ́n ní gbọ́ àwọn ẹ̀yà ń wí àwọn ọkùnrin yìí àwọn a tún sórí ire sí ẹ̀yìn yá wa ọ̀yà wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ẹnu wọn mo ti fẹ́ gbọ́ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀dákẹ́ bẹ̀dá ò bá ti kájú bùkátà ẹ̀dá ò sí bí àwẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ò padà dé ibi tó ń lọ. Wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ò padà dé ibi tó ń lọ. Bẹ́ẹ̀ ò má gbọ́ kankan yín látàárọ̀ mo fẹ́ kó gbélé yín wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. ẹ̀dá ó padà dé ibi tí ń lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bùkátà ẹ̀dá ò sì bí yá bẹ̀dá ò bá ti kájú bùkátà bukata da ò bi bí yá bukata wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó ń lọ. Ṣẹ́rí tí ẹ̀mọ́ dùkúnlẹ̀ tó bá rántí ilé yìí, tó lọ ń bá kọ mọ́yàn wọ̀n lọ́ ìkò lè fò èyí. Dẹ́ẹ̀ bá wọ́ owó lọ sọ́dọ̀ ògún yóò kàn parẹ́ síbẹ̀ yìí, wọ́n fi jógùn gbẹ̀yìn. Bẹ́ẹ̀ bá wá owó lọ sọ́dọ̀ ọya yóò padà bómi lọ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá lọ sọ́dọ̀ ọlọ́run wẹ̀rẹ́ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ bùkátà ẹ̀dá ò sì bíyá bẹ́ẹ̀dá ò bá ti kánjú ẹ̀dá ó padà dé ibi tí ń lọ. Wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tí ń lọ. Ọ̀rọ̀ ńlá nìyẹn, olóbi jẹ́ pé ibi àwọn àsàlíbùl mutawahima ìmá ìmájìlì solution ibi tọ́lọ̀ òfin sí ẹmọ́jà àrùn wàláì bí èèyàn bá lòun fẹ́ máa jalè lòun fi lówó ó máa kọ́kọ́ rí owó yẹn ṣùgbọ́n ìpakúparẹ́ ọ̀padà pàgbẹ́yìn mùsùlùmí ò gbọ́dọ̀ dúró pò ń fẹ́ lọ máa bẹ lòmí inú jẹ́ láti ìjọ àwọn èèyàn clone number clone number clone number wọ́n tún clone number àwọn sáwọ́dí wọ́n fi ń pè èèyàn àwọn àwọn òpé tó bá ti tó ti sẹ́wọ̀n lẹ̀ kí lè fẹ́ fi àwọn sí. clone number lòmí lọ́ fi design software káwọn èèyàn àwọn èèyàn ó padà máa ra software lọ́dọ̀ rẹ̀ ó dolówó ọwọ́ jókòólẹ̀ pé o fẹ́ ba tàwọn ẹlòmíì jẹ́ ni àbíwọ tó ń lọ ilé olóògùn ẹjọ́ ẹ̀yìn tẹ́ ń pera yín àfa náà ẹ dákun ẹ ṣàfà dáadáa èèyàn wá sọ́dọ̀ yín ó wà ánú wá ipe bóyá ẹ tọ̀hún sọ́nà kàkà kẹ́ mú un débẹ̀ ẹ tún ń sì lọ́nà ẹ wá ní tọ̀ yín tí ń ṣe yìí nínú kùránì náà láti mú jáde ọlọ́run dárúkọ wà á sálínà àlẹ́yìn tọ́yọ̀rọ̀ ní àbàbí ọlọ́run sọ pé tọ́yìn tọ́yìn báyìí ọlọ́run jẹ́ ọlọ́run já rí pẹ́ ìbẹ́ tu ṣùgbọ́n ìgbà tí wá wí ọlọ́run ní nígbà tọ́lọ́run tọ́ta pọ̀ tó fẹ́ wó mọ́gà ọlọ́run wá ní ìta lọ àdínlú èèyàn tọ́yọ̀rọ̀ ní ẹyẹ làálò ẹyẹ làálò ẹlọ́wọ́ ẹyẹ lé méjì wá àfáà sánàbí fún ọ bẹ́ẹ̀ hmm. níjọ́ tọ́lọ̀ ń fẹ́ lo tó ìrọ̀nà àbàbí ńlá ẹwí sókè níjọ́ tọ́lọ̀ ń fẹ́ lò ó ní kẹ́nìkan lọ wá wá ní ẹ wá dúró sórí òkú ẹyẹ lóníkó lọ lè wá wá àbí gbígbẹ afọwọ́sí mọ́ sọ̀yàn di ọ̀tá ọlọ́run lẹ́yìn tán wá bọ́ ọ ẹ̀yin ìyá ẹ̀yin náà lẹ pọ̀ lọ́dọ̀ wọn ẹ̀yin táwọn òyìnkọ́ ṣùgbọ́n ẹgbẹ́ délé ẹ̀rẹ́ nu mi odidi ìyá odidi àfá odidi obìnrin ẹ̀sìn ìlọkulọ ẹwà rí oná wa máa gbé nǹkan pamọ́ fọ́kọ rẹ̀ nínú ilé torí ń pé àfá kan ló gbé fún ọkùnrin ọgbọdọ rí o ọkùnrin ọgbọdọ rí àá tó sì ti má rí ẹ̀dákùnrin tí yóò ní bàjẹ́ ibi tá ń wá dáadáa sí ẹja mọ́ ló fi wá dípọ́lọ́ ní nàìjíríà láti fún sùn إلا الذين آمنوا وعملوا الصالحات gbogbo bí táwọn èèyàn ń wá sí yẹn ọlọ́run ní kò sí wọ́n lọ wọ́n lọ sí ọ̀dọ̀ orí òkè wọ́n lọ sọ́dọ̀ kan àfáà kan náà ò ní láti ọmọ rẹ tó fẹ́ ẹlòmíì obìnrin wọ́n dùn mú púpọ̀ obìnrin tí ò tí ì ọkọ visa rẹ̀ ó dé òun náà sì máa sàmì ẹ̀gbà ó sọ bí máa ń dùn wọn kò tí ì lọ́kọ èèyàn dé kò wọ bàtà ó wá sọ funfun ó ní mo wá rí i pé oríire kan fẹ́ tó yín lọ́wọ́ ṣùgbọ́n ọkùnrin kan ní ń dà yín láàmú mi ní sọkùnrin náà yóò bá mọ bọ́kọ rẹ̀ jánu lé pé wọ́n lẹ́yìn lẹ̀ jẹ́ ń lọ wájú. Ah! ọmọ tí wọ́n kàn máa yí báyìí ẹ dákun kéèyàn bá ilé kú tó bá kú kú mùsùlùmí kó mọ̀ lówó nílé ayé yìí kó soríire ṣùgbọ́n tí èèyàn bá ilé kú tó wá ní ẹbọ nínú kí ni igbá rẹ̀ kó lè soríire wájú Ọlọ́run kódà kó lówó nílé ayé toró náà láti rí owó ọ̀ra yìí tó yẹ pé owó ló ra ipò àti ọlà ni kọ́ọ́rù náà bá mọ́ parẹ́ fìràwọ́n náà bá mọ́ parẹ́ bákan náà ta ni kọ́ọ́rù náà náà gọ́lá lákọ̀ọ́kọ́ àmọ́ náà náà bá mọ́ parẹ́ ṣùgbọ́n ó ṣeun àfà nàmúrúdù ipò kí ẹ ṣe yẹn láyé wa iná iná ẹ wò former governors tó bá ti kú òǹbẹ tẹ bá padà máa rí wọn àwọn àìsàn kan ẹ kàn rí ẹlòmíì orí wíṣíà orí kìíní kẹ ọmọ ògbọ́ àwọn gómìnà náà nígbà kan o téèyàn bá ti jẹ pírẹsidẹ́ǹtì tó bá ti ń kó oṣù mẹ́fà tó kú òun máa lọ ṣe wá sí fún pé tọ̀ ẹ lè pàṣẹ rú ti tẹ́lẹ̀ mọ́ ẹ ṣe jẹ́jẹ́ o ó lè mọ́ rí bẹ́ẹ̀ mọ́ o torí pé wọ́n ti parẹ́ ẹni tó ń pàṣẹ fún wà bá tayamlikuna shu'abun malaknahum àwọn ẹni tó ń pàṣẹ fún wà tó di pé ó lè ní káwọn rẹ̀ sí rẹ̀ gan odidi gómìnà former president eh, South Africa ó wà nú ẹ̀wọ̀n báyìí nìsí ẹni tí ń pàṣẹ gbogbo nǹkan tá a ní tó bá tiẹ̀ wá jọba tí máa pa ogbẹ̀ lọ láíláí ìyóò dégbà kan tó gbé wọn náà lọ́wọ́ àtẹ́sílẹ̀ wàá máa hùsùnà hùmí hìlì wàhẹ́mí وما عزناه بالغير وعلم توزع في البنين وفي البنات يوزعوا في البنين وفي البنات يوزعوا في البنين وفي البنات وفي من لم نؤهلهم بفلس وقيمة هوبة قبل لمماتي وفي kó gbogbo ẹ̀jọ́ táwọn afẹ́ tara wọn àwọn àkó àwọn àkó góòdù àti mọ́tò rẹ̀ wọ́n á sin púpọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n gan lọ́wọ́ kan bú wọn tó bá lajú pé àwọn tó ń lò ẹ̀yọ̀ láǹfààní tẹ̀lé sí torí ló kò sí kò lè ṣàǹfààní fún yàmá àfi balance bá dẹ́sí tọ́lọ́ kí lè wọ́n máa dààmú lè tọ́ pé ìwò lè soríire látara rẹ̀ èyí tí yóò soríire tó ń pè lórí ire gangan òun lẹ́ni tó bá dọ́dọ̀ ọlọ́run tó là kó lórí ire ẹ̀ ṣì máa wá ọ̀rọ̀ láwọn èèyàn wà nínú fìtínà lọ́kùnrin wọn lóbìnrin wọn ẹ̀sìn wọn dàrú ẹ̀sìn wọn dàrú owó náà kò ṣàǹfààní fún wọn ìgbésí ayé náà kò ṣàǹfààní tí ó ṣe àwọn oníwàá jàǹfààní ilé ayé إلى الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر Ọlọ́run ní الذين آمنوا kò fẹ́ kí wọn náà wá dé Ọlọ́run wá la ọ̀nà mẹ́rin fún wa òfò ọmọ òfò ẹ̀mí òfò owó òfò property dúkìá ọlọ́mọdé àṣẹ ó fọ ẹ̀sìn olówájú gbogbo ẹ̀ lọ́lọ́mọdé àṣẹ ní ẹ̀ máa kó ẹ̀sìn léwájú ọlọ́run ibi tó fò parí sí i ọlọ́run wá ní gbogbo òfúta wá dárúkọ tó ní yọ sàkọ́ńpẹ́ntà yí àwọn èèyàn yìí àwọn kan wà tó yẹ pé òfò kankan ò ní kàn òun náà làánà bẹ́ẹ̀ pè wá sí òun náà ń pè ní asalibu najati wal falahi was saadati wíbẹ́ẹ̀. سبيل النجاة والفلاح والسعادة The one that is very very complex. Èyí tá a pè pé ẹni yìí ṣoríire tòótọ́ ìbò ló wà. Ọlọ́run ní ìdàkejì òfò ibi oríire ló wà. Bó o lórí ire ẹ̀ ń ṣe wá kó wa lọ́wọ́ ọlọ́wọ́ kàkẹ́rẹ́ rè fún wa. These are practical way. ways to bring about success for you. The first one, àkọ́kọ́ ọbẹ̀ ni pé ilẹ̀ lẹ́bí na àmànù ẹni tó bá gbọ́lọ̀ gbọ́lọ̀. Ọlọ́run ìmánì kò sí tí ò lera fún yàn ti dáadáa. Ìgbà ọlọ́run gbọ́, ó dùn sọ lẹ́nu, but àwọn èèyàn kì í mọ implication. Ìgbà ọlọ́run gbọ́ ni pé kí yẹn gbà pé aburú tó kọ́kọ́ bá ọlọ́run ló lè mú kó. Báwọn wí aburú tó bá àwọn ọlọ́run ló lè mú kúrò ṣẹ́rí tó tá a bá ti mọ̀ pé ibi tó bá bẹ̀rẹ̀ kó máa dá wọn lóhùn pé láàrin ò sí bàrà ìlànà tó ò lè wá láburú gbogbo ohun tó tà bá gbèrò láburú lè kàn wá ìlànà gàdàbà pọ̀ lánàá. bí bọ́ọ̀nà bẹ́ẹ̀ kò ṣe wọn àwọn ẹni lọ báyìí a ti tají báyìí ẹ̀yin náà ti di pé àwẹ̀ ló fa tàkókò pàtó wíjàre kó lẹ́yìn sí ìbànú. ìlà màkẹ́tẹ́ bá ń kọ́ mu lẹ́nu. kò sí tí ó báyà ẹ̀yà náà tó yẹ pé wò ó kò ní jí lọ́la. bàbá ń bẹ̀ ẹ̀ ń tọ́nà bá ní òní jí. ẹ wá máa tó fọ́ ni ẹni tó lé òní jí òun ló wá kú ẹni tó ní òní jí wá jí sáyé ẹ̀yin náà gbẹ́ nìkan nílùú kan tí ọ̀pẹ ó lóun ò lè kú láíláí òun ò lè kú pẹ́ tó bá dẹ̀ dá òtún ẹ̀ ní ò kú ẹni yẹn ní Facebook ní ti ń sọ báyìí ṣé ń dákọ̀ ọ̀nú ẹ̀ náà ni ta kí ń bẹ̀ ọ̀ náà ni young boy báyọ̀ lọ́nà mọ tó mu wọ́n pè é lóko kan ẹ̀ ti mọ̀ mí ìfẹ́ dákọ̀ ẹ̀ ti bá ń lọ torí kò sáǹfààní ní orúkọ rẹ̀ ó lóun ò lè kú níṣẹ́ ó ṣe fídíò tán ìjọ ọ̀sẹ̀ kejì ẹ̀ báyìí àwọn èèyàn sọ àwọn kan tó ń tara wọn ni ó dẹ̀ mọ́ ni ó kú tẹyín tẹyín bá sọ fún ẹgbẹ́ wo òun wo tó ọ lọ́la ọ sì gbé kó sí ìbànú ìtọ́lọ̀ bá ní wọ́n bà wá ní wọ́n bà pé kò sẹ́ni tọ́lọ̀ ò lè dánwò ìmọ̀ ni mo ti fẹ́ dìde ṣùgbọ́n dìde àwọn ìtara wa sọ mùsùlùmí ò gbọ́dọ̀ má rí jẹ irọ́ ni o ànábì tọ́lọ̀ rán sí wa odidi oṣù méjì ló fi de òkúta mọ́nú rẹ̀ tí ò rí kankan jẹ ẹni sallallahu alaihi wasallam jẹ́rí tọ́lọ̀ bá ń dáná bí wò káwà tá ń bọ̀ lẹ́yìn ká lẹ́sọ́gbẹ̀ ẹ̀gbọ́ ẹ̀wẹ̀ tọ́lọ̀ ń fẹ́ràn tọ́lọ̀ òfin lóúnjẹ kí ni káwà wá ṣe ìyẹn mi pé oúnjẹ kó lómi ìbọ́lọ̀ fi fẹ́ràn èèyàn gbogbo tó bá sì báyàn láì dáńgbà mi ọlọ́run fẹ́ fi ìyùmọ̀ àfẹ́sọ̀lọ́hù lẹ̀bí ní àmà ọlọ́run fẹ́ fi fọ ìmọ̀ ni. ẹ bá ń gbé kọ́dé anáhàm ọ̀lẹ́pẹ̀ lánàámà àti yúnẹ́mù ọ̀yáwó yìí. bílbalùwà wà iná àgùnmọ́ ẹ̀hẹ́n. wáyà ẹ wá wí ìwádìí ẹ̀fún mẹ́jọ yẹn dẹ́yìn ọba rí. ó ní ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó lè kún ó fẹ́ sàánú yẹn ni o yóò sì kó exam ti mú fún yín lẹ́ẹ̀kan yóò sì kó wàhálà bá torí kó fẹ́ sàánú rẹ̀. ẹ̀dùn ọ̀nà ta ni wọ́n wà sọ̀tẹ́ lù dí òjì sí wàhálà ni bó bá fẹ́ pass exam rẹ̀ náà ó tún gbòòrò ẹ̀yin gbà ẹ̀yin ọmọ bó ti ń gbé spoon wọ̀lá ẹ̀ tó ń gbé spoon náà ń ṣe wàhálà àbíkò ní wọ́n ti orí o wọ́n ti orí o yóò máa kọ́ bẹ́ẹ̀ ẹ̀rọ ní o kọ́ sábíá tó bá fẹ́ jíwò yóò máa sọ̀rọ̀ báyìí òun náà ṣe wàhálà ó kọ́ sábẹ́ ó kọ́ sábẹ́ ẹsẹ̀ ṣé ẹ̀rọ bẹ́ẹ̀ máa ń tẹ̀wé síwájú ni tó bá tẹ̀wé síwájú ni ó ti fi sábẹ́ pé kámárì kámárì kámárì. ọlọ́run lè kó ìdẹ̀kùn báyà kó jẹ́ pé kò kò fẹ́ràn ẹni yẹn yóò kó owó tì báyìí kó lè bá jẹyà sí lálùkìyàmà olóṣèpẹ̀ tó bá bá wa àkọ́kọ́ tẹ́nìkan wá bọ́ pé in tó bá yín yìí ọ̀nà wà àwọn àfáà wà tá à ń lè bá àwọn bàbá ń gbẹ́jọ́ ìwọ á dá lọ pé àfẹ́rọ̀ lọ́ọ̀rì tamuru abudu ẹdúró ní ẹni tẹ́ ní kí n lọ báyẹn ṣébi pa kà máa ń oúnjẹ láti ni. ẹni ìyẹn náà mà lóde tí wọ́n ẹjọ́ bá pa ẹni tá a ní kí n lọ báyìí ṣebí màá rẹ̀ tá ń gbé lọ síbítù kò lọ fẹ́ ọlọ́hìn tàbúrò ní àbúrò ẹni tí ń sọ ẹnìkan ní ẹjá lọ bèrè tó ṣẹlẹ̀ sí wa lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n ta àwọn ẹ̀ ń dóde lọ́wọ́ ń lọ́wọ́ àwọn tó bá ń àwọn ẹni yóò gbọ́njú sọ ó ní ẹjọ́ ta ló béèrè yìí àwọn tó lọ bá fẹ́ béèrè ọ̀rọ̀ gbẹ ẹ̀gbọ́n eléyìí táwọn afẹ́ wá béèrè tó ṣẹlẹ̀ lọ́wọ́ rẹ̀ òun náà béèrè lọ́wọ́ yẹn pé ẹjọ́ ta ló wá mi wálé tó bá mọ̀ in tó pamọ́ ni kò yẹ kó délé kó máa béèrè pé ta ni o ta ló béèrè ó yẹ kó sọ pé ó ti wá hàn sí wa báyìí ẹni báyìí ẹni báyìí wálé kò ní ìdí láti béèrè bí ẹni yá dìde pé ẹ̀gbọ́n ó ti wá hàn sí mi eléyìí ò ní kankan jẹmọ́ gbogbo àwọn tí wọ́n ń lọ ń báyàn wọ́n gbẹ̀tàn jẹ́ irọ́ ni imanu bìlá dúró tọlọ́run rẹ̀ wọlọ́ọ̀hì bí ẹ̀ bá dúró tọlọ́run ọlọ́run ní dẹ́yìn seventeen years táwọn èèyàn mọ̀ pé bóun ló ti wá rí Ayuba alayhi salam àìsàn rẹ̀ pé seventeen years bẹ́ẹ̀ ni seventeen tí gbogbo èèyàn rò pé eléyìí ọlọ́run ti gbàgbé eléyìí eléyìí nígbà náà ni wà á tẹ iná o aláwo wà mí láwo máa rámàtà mi lẹ́dínà kọ́kú ṣọ́rọ́ léèwọ̀ líláàbìdí náà ni mọ́bìnrin. ọlọ́run bá láàrin pé àyùbá ṣe sùúrù àwa dá gbogbo tó padà gbogbo àǹtí wọ́n fẹ́ máa fi ń ṣe ẹ̀yẹ tó bá ti nígbà tí àwọn adversary ẹ bá rí ọ tó ń ṣe sùúrù lórí aburú tó bá ọ wọn fẹẹ gé ẹgbọ eléyìí ta fẹ́ máa fi ṣe ẹ̀yẹ yìí èèyàn fẹ́ fi ọ ṣe ẹ̀yẹ tó wá gbọ́ ọdọ nípa àwọn tó ń da jù mí lọ Ọlọ́run ti dá òun lé lórí gba alákọ̀ọ́kọ́ pé Ọlọ́run ni ìgbígbà fọlọ́yìn ọ̀wá lè rọrùn tó o bá nímọ̀ nípa ẹ̀ olóyè pé téèyàn máa ń kọ́kọ́ lọ ṣe ni kéèyàn lọ kọ́ nípa ìmánì gangan fúnra ẹ̀ ẹ dákun náà wá sí ni ẹ wà á ṣàlàyé kí náà ń pè ní yẹn gangan ò lè dúró tí ò bá sí mà first reason first solution to success the undoubt undoubted ways only iman. ìmáànì ẹ̀kejì wàá mí lóhùn. Ọwọ́ máa ṣe dáadáa sẹ́lòmí ìdánpin dáadáa. Àfáàwà àlẹ́yọ̀, wọ́n ní Fudail ibn Iyad, wọ́n ní al-amalu la yakunu salihan hatta yakuna mukhlasan wa muttaba'an. Ìjẹ́ dáadáa lọ́dọ̀ Ọlọ́run àbí tó pé tó ṣe nítorí Ọlọ́run àtòsínújọ́ náà. kéèyàn máa kí òun níṣẹ́ dáadáa kéèyàn rẹ̀ ń tẹ̀bí ń pa kéèyàn sánú rẹ̀ kéèyàn yọ zàká kó gbààwẹ̀ kó lọ hajj kéèyàn máa ṣàkàrò wọ́n máa wá bàbá wa ìwọ tí nǹkan ń bá kò sí tó bẹ́ẹ̀ tí ò sí solution nínú Sunna, ẹni tó ń lọ bá òkàn mọ̀ ni o bẹ́ẹ̀ náà bá tí tẹ́ ẹ bá bá fà tó mọ̀ ń pẹ́ tó mọ̀ ń pẹ́ dáadáa àyà kùránì ẹ̀yọ̀ kan náà ni ó fún ọ tí kankan ò bá wá yí ọ ka suratul fatiha má lọ bẹ́ẹ̀lù mi wallahi gbogbo tó ń wá lọ náà ó gbà látara suratul fatiha. amilu salihat nínú ìmáṣe dáadáa ni pé kó rẹ̀ tó bùkátà fọ́ra lọ́wọ́ mélòó mélòó ẹ̀ ń táburú fẹ́ bá nítorí kó rẹ̀ lòmíì lọ́wọ́ lọ́lọ́wọ́ bá aláàṣẹ sàánú rẹ̀ ẹ jẹ́ ń sọ̀tẹ̀yìn kan fún yín ó ti fẹ́ sọ̀tẹ̀ rẹ̀ ẹnìyẹn ìgbóyìn náà lẹ́mọ̀ ọ̀rẹ́ wá ní ìgbà tó nípa fún tí wà lábá èmi ọmọ mo kàn sọ náà ni mo sọ fún yín àwọn mẹ́ṣáláṣí mo bá ní afẹ́ra jẹ́ẹ̀n afẹ́ra jẹ́ẹ̀n afẹ́ra jẹ́ẹ̀n jẹ́ẹ̀n mẹ́ṣáláṣí wa yóò sì tó bí 1.2 million wọ́n ní àfá ìwọ́sí mo sì fẹ́ kó rà ó sì oblige mi àṣẹ ń tẹ́mi ní kí wọ́n lọ ra jẹ́ẹ̀n mẹ́ṣáláṣí wọ́n ti dá dúró lẹ́nu iṣẹ́ owó three months tó máa ń grant yàn tó máa ń grant yàn three months tó máa ń gbé tọ̀ lọ fi mánéjà rẹ̀ owó yẹn ló ní lọ́wọ́ ló tún fẹ́ ná ń bẹ̀ wà á nílò sọ́ọ̀nì àwọn àfi one point two million lẹ̀ ìgbà tó fẹ́ transfer one point two million yẹn kò tún ní íńtánẹ́ẹ̀tì tó. ibi tí mo ti ṣe rẹ̀ ní hotspot tí ń tẹ owó tí ó fi lọ ibẹ̀ ni lẹ́tà ipe àti gbà ọ́ síṣẹ́ ní Canada their own NNPC equivalent wọlé wá bá wọ̀lọ́yìn ọlọ́run lè jẹ́ fún yẹn lẹ́tà míì tí ò bá di bu ẹni tí ò lọ́nà míì gbogbo èyí tí rò pé mo àwọn mọ́wọ́ èmi o ó ní nlewaju ń léwájú ọlọ́run nígbà ah, báyìí lówó lọ́wọ́ ẹ̀ lágbóyè tí ah, fi yẹn one thousand wọláyé ẹlòmíì fi ń lé nǹkan ni wọn ò sì mọ pé tójú rẹ̀ mọ̀ pọ̀ sí nìyẹn kò dẹ̀ ní bí tí ẹ kù ń pé á wọn ní tẹ́ ẹ bá ti ná ọlọ́run dà padà ọlọ́run ti èyí tí mo ní leléyìí ó sì mọ̀ pé ìlọ́nà mi ràn mí lọ́wọ́ wá síta sọ yìí àfáà mi gan tí ń ṣe wá sí gan kò lè ṣe é ṣùgbọ́n tó lọ bá ṣe kó o lè ṣe aminu sọ́ọ̀lì hàn ìtọ́lọ́wọ́n fi sàárà yanjú fún yàn lọ́pọ̀ yìí sàrà wà nù amílù sọ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dáwó pọ̀ tẹ́ láwọn èèyàn ò ní pé bí wọn à ní mebi níbi pé wọ́n ń gbàwẹ̀ ọlọ́dà kò bá jọ náà lójú ẹni tó bá wù kán máa ṣe nù yín èèyàn kan ní èèyàn méjì èèyàn mẹ́wàá ní èèyàn gbogbo tó bá jẹ́ ọlọ́dà má dùn ládàá rẹ̀ tẹ́ ẹ̀ bá fi sun àlùjànnà ló fi dáa ọlọ́run àfúnlájọ náà yóò fún àfúnláyé Ìrọ̀lọ́n kọ́ ló ń gbà fún yín lẹ́sìn. Lẹ́lẹ́dínà mẹ́nu wà nínú sọ́ọ̀nì àwọ̀dá sọ́ọ̀nì ẹ̀kọ́. Wọ́dá wà sọ́ọ̀nì. Ta nínú ọ̀nà tí èèyàn máa ń fi ń soríire tí ò sí ní wà nínú àánú, òun ni pé kò máa sòótọ́ fẹ́ àwọn àfáà ní àdá àwọ̀tún ilé yìí tó bá ti rẹ́ni tó ń ṣàbùrú pẹ́ kó ń bẹ̀ mọ́ ti jú lẹ́bù mẹ́ta lèyàn máa ń wà tí ó róríire ṣe ẹni tó lè pèèyàn pẹ̀lọ́wọ́ ẹni tó lè pèèyàn pẹ̀lẹ́nu ẹni tó lè pèèyàn pẹ̀lú ọkàn tiẹ̀ so rẹ́ni tó bá sọ pé ẹ̀fílẹ̀ ń táyé gbà ní òun náà wọ́n jọ pínpín rẹ̀ lálùkìyàmọ̀ bí ẹ̀ bá rẹ́ni tí ó ṣe tí ò da ẹ wàá pé pé eléyìí ọ̀dà àdáwà nínú tá a láàkì ní nínú tí ó fi máa le jù fún mi lé ayé láti ṣe ni pé kí n mu tí àní atẹ́tẹ́ kí ló fà á tí ìnílẹ̀ ṣe mọ̀ pé èèwọ̀ ni ọlọ́run lákòó má jáde lọ sí má jẹ́ kí aburú bá a táwọn a máa rẹkọmẹ́ǹdì ọtí fún wa. ìdí tí ìṣe ń lè ṣe pọ̀ nínú ìdí ẹni pé èmi mò ń ṣe wá sí ẹ àbá ẹ̀yin náà tún ń ṣe ni tí èèyàn bá ti ń sọ pé nǹkan ò dáa òun ni máa ń jẹ́ wọ́ọ̀lù mẹ́rin wọ́n pè ran ẹgbẹ̀dìdẹ lọ kírun bàbá yẹ wọ́n á wọ ọ̀nà rẹ̀ wọ́n pè ran oníkàwọn ọmọ lọ kírun wọ́n á ń wo fíìmù sọ̀rọ̀ bá àwọn ẹ̀yàn ògbọ́n ni wàá kàn wọ ẹ̀yìn ẹ̀rọ báyìí wàá kàn bá àwọn ẹ̀yìn tí wọ́n yanjú ibi bó ibi net ibi cotton tí wọ́n máa wò ó sì gbọ́dọ̀ bú wọ́n ẹ̀ ń ṣàwòrán tí ó lè ti àná aláwọ̀ Tí wọ́n bá ń ṣe ọwọ́ pé èèyàn sí, nígbà tí kò dá wà ní ọmọ débẹ̀ láàárín yẹn, mọ̀ mọ̀ fi alágbájá tó ń lọ bí tí ọ̀dà. Wọ́n ní olómọ̀járe dẹ́kun pé kó tó ṣàǹfààní. Ẹ̀yin obìnrin ọ̀rẹ́ yìí pọ̀ nǹkan bá sì yẹ ká ní pé kò sí nǹkan bá wa àgbẹ̀ pé nǹkan bá kọ fún wa ni tá a bá sì fẹ́ rọ́nà àbáyọ ọ̀dọ̀ ọlọ́run náà ní padà sí ẹ̀ ṣe já lọ báwọn àfáà gidi wọ́n ṣàlàyé fún wa yìí náà ti ṣẹlòmíì náà rí i tẹ́ àwọn àkàwé ẹlòmíì ó wá ní pé pé gbogbo ọ̀nà náà ni ó dọ́dọ̀ ọlọ́run ni gbogbo ọ̀nà o á فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ọ̀nà kan náà ní níparí torí àsìkò watawasaw bil haqqi watawasaw bis sabr wọ́n tún wọ́n máa pẹ́ra wọn sí pé máa ṣe sùúrù sọ́bùrù yẹn wà sí nìyẹn lọ́tọ̀ ṣùgbọ́n nítorí àkókò wa asọ́bùrù ala ta'a ìmáa ṣe sùúrù nípa ìkírun ìmáa gbàwẹ̀ wallahi sùúrù láṣẹ tá a fi lè dúró èèyàn máa wo mí lẹ̀ kò ní mú èèyàn máa wo oúnjẹ lẹ̀ kò ní jẹ bẹ́ẹ̀ ẹni tí ò ní ṣe sí náà as-sabru ala al-ma'siyah èèyàn náà ó tún rí ẹ̀ṣẹ̀ lẹ̀ ọ́ jìnà sí kìí ṣe ẹlòmíì wọ́n fi sí náà lọ wọ́n fọtí lọ wọ́n fi tẹ́tẹ́ lọ wọ́n gbogbo jọ ọ̀dà lọ yóò wá wò pé ah mo fẹ́ bọ́lọ̀ ń dáadáa ẹ wàá lè tójú sọ́bùrù tó lágbára wọn ò dùn sí bẹ́ẹ̀ ni ọmọ yẹn kú owó yẹn sọnù ọjà yẹn ò pé nǹkan yẹn ọlọ́dà kan bá ti wá jẹ́ ẹ̀yọ́ wọn máa sọ fún ẹgbẹ́ ṣe sùúrù ṣe sùúrù tẹ́yìn bá ṣe sùúrù innama yuwaffa sabiruna ajrahum. níparí sùúrù ni tẹ́yìn bá ṣe sùúrù nínú Quran àwọn kan wà tó yẹ pé Ọlọ́run promise pé rìwọ́ọ̀dù wọn kò ní ní account reward wọn is unestimated. ọ̀dọ̀ ọlọ́run nìkan ló wà nínú àwọn tó lóun kókó promise pé ẹ̀san wọn kò ní ní lílé ọ̀lẹ́ni tó wá ń ṣe sùúrù lórí kí o lórí àdánwò tó bá bà òun láti wí fúnra wa lórí. wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé èkìtì. ẹ̀dá ó sì bíyà. ó sì bíyà. Wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ibi tó ń lọ. Wẹ́rẹ́. condition mẹ́rẹ̀ẹ̀rin yẹn a ní láti digest rẹ̀ ìmánì wa pẹ̀lú ọlọ tó dúró déédéé tá a bá dúró wallahi àwa ti rí èèyàn tó yẹ pé ìyá ni eléyìí ẹ̀yin obìnrin náà mo fẹ́ mo fẹ́ wí fún yín àfáà mi lọ sọ fún mi sóyìn lè dáùtù rẹ̀ wọ́n lá dé hospital pẹ̀lú ọmọ wọ́n wá ní àìsàn yìí ò lè lọ ìyá yẹn wá kígbe pé ọlọ́run ọlọ́run wọ́n ti sọ fún mi ipe àwọn oògùn tí ń bí mo wá bí tán wàhálà yìí wá dé àwọn lọ́sípítù náà tún wá ní kò pé ẹlòmíì látijọ́ tí wọ́n ti ń sọ yìí dákùnbà ń fọmọ ìlàlàáfíà wọn àmọ́ kó lọ́sípítù tààrà ọmọ fi yá wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé ìgbà ní wa tí ò dúró pẹ̀lọ́lọ́ olójú dàbí pé kò sọ́nà tẹ́yìn tí ń bá sọ yẹn bá dàbí pé kò rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ kà nípa ìtàn anábì Ibrahim tí wọ́n jù ú sínú iná tó wá ní hasbiyallahu wọ́n sọ ọ́ sínú iná báyìí iná sì di tútù fún kí ló dé tó jọ rí bẹ́ẹ̀ kò kí gbogbo ẹgbà mí iná mọ́ ni ta ló pè jọmọ́ àwọn wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ẹ̀dá ọ̀pá torí dínà níparí ẹ lọ kọ́ nípa tọ̀ ẹ mọ ọlọ́run láṣọ ẹ má wá ọlọ́run lọ síbi tí ò sí ọlọ́run ọba aláwò sí ibi ẹ bọ́ ẹ bá ti wá nímọ̀ nǹkan ọlọ́run tẹ bá gbọ́ ẹ máa fi ìrun ẹ máa fi dáadáa sẹ́lòmíì ẹ máa fi kù ẹ máa fi bo ìbádà kún ọ̀nà oríire nìyẹn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ni dáadáa tọ́lọ̀ wá ní kó yọ fún ọ ẹ ọ̀tún wa máa pe ẹlòmíì sí káwọn náà rí bẹ́ẹ̀ kán rí bíi ti ẹ̀ka ẹlẹ́jọ́ soríire níparí ẹni táburú bá wá bá ẹ wà kọ ní sùúrù kórìíre rẹ lè kárí subhanallahi wa bihamdihi subhanallahi subhanallahi. أشهد أن لا إله إلا أنت Ọba tó ní gẹ̀ẹ́jẹ̀gẹ́ tó kọ fún àbá wa. Ọba tó ní gẹ̀ẹ́jẹ̀gẹ́ tó kọ fún àbá wa. Ṣé ọ̀pọ̀ ti délẹ̀ wa? Terima kasih.